gbajúgbajà atọ́kùn rédíò àti tẹlifíṣọ̀n ọ̀gbẹ́ni dáre alábí bẹ́ẹ̀ sì sọ wípé ó di dandan fáwọn ọmọ tí wọ́n bá fẹ́ gbóhùnsáfẹ́fẹ́ pé wọ́n ní láti ní ìmọ̀ tó péye lórí iṣẹ́ náà yàtọ̀ sí ẹ̀bùn tí olódùmarè fi jíǹkí wọn pé wọ́n ní láti gba ọ̀dọ̀ ènìyàn kan tó ti ní ìrírí iṣẹ́ náà dáradára kọjá dáre alábí ló sọ ọ̀rọ̀ yìí lásìkò ayẹyẹ ìfilọ́lẹ̀ orin rédé tí ọ̀dọ́ ajíhìnrere akínwùmí akínwándé tí ọ̀pọ̀ àwọn ènìyàn mọ̀ sí adé jésù ṣe ẹ gbọ́ bí Dáre Àlàbí ti sọ. wà ìkan tẹ̀mí á sọ ni wípé kò síṣẹ́ téèyàn fẹ́ ṣe láyé yìí o ní láti ní ìmọ̀ ẹ̀kọ́ ẹ̀ you tó o bá lọ sí school ó yẹ kó o gba ọ̀dọ̀ ẹnìkan kọjá tí wà ní ìdánilójú ìdánilẹ́kọ̀ọ́ tó péye tó tó ìtorí ẹ̀ díẹ̀ nìyẹn tí wàá ṣe wá mọ̀ pé òkè ìwọ gan ti dágájíá o tójú bọ́ ìwọ gan fún rẹ o ti tó ètò ṣe kì í ṣe pé nítorí pé o mọ̀rọ̀ sọ àbí nítorí pé o lẹ́bùn ẹ̀ ó ní bá ṣe ń ṣe ó ní bá yé ń tò ó ní bá yé ń tọ̀ kò tí yẹyin béèyàn bá fẹ́ ṣe ọbẹ̀ èèyàn kan ní dédé dárodo tàtàṣé àlùbọ́sà pọ̀ ó máa ní bó ṣe máa ṣe ìyọ̀nsán òun èyí sọ pé ó máa da kéèyàn ní ẹ̀kọ́ kéèyàn dẹ̀ gba ìmọ̀ lórí iṣẹ́ yìí. níbi ayẹyẹ náà tí ọ̀pọ̀ àwọn atọ́kùn ètò lórí rédíò àti tẹlifíṣàn tó ń ti àwọn olórin tí wọ́n péjú pésẹ̀ sí bíi abel dòsùnmú mega nine nine lẹ́kan rẹ̀mílẹ́kún amos lara piccolo àti àwọn àgbà sọ̀rọ̀sọ̀rọ̀ bíi dókítà bashiru adisa babagbọ́n dókítà ambrose olùtayọ ṣomide dárí alábí best arábìnrin yẹmí àjídé ọláyínká àti ọ̀gọ̀rọ̀ àwọn sọ̀rọ̀sọ̀rọ̀ tá a lè dárúkọ tán. bákan náà ni ìránṣẹ́ olúwa reverend and prophetess ṣọlábíọ́lá adéwùjà pẹ̀lú wà ní ìkàlẹ̀ lọ́jọ́ náà láti wá yẹ́ adé jésù sí tí olúkúlùkù wọn ò ṣàìsọ irú ènìyàn tí adé jésù jẹ́ ẹ gbọ́ bí wọ́n ṣe sọ. ó jẹ́ ọmọ tó jẹ́ pé ó ní tẹríba kò ń gbéraga ó dẹ̀ jẹ́ ọmọ tó máa ń báyàn ṣe àní ẹ má jẹ́ ń sọ̀rọ̀ jù ó ní tẹríba ó dẹ̀ ń bù lára ẹ̀ kó tó lè kọrin ká tó lè pèèyàn ní olórin ẹ̀mí a jẹ́ ẹni tó jẹ́ wípé a lè ka báíbù dáadáa. ṣẹ̀ṣẹ̀ ń wọ Èkó ní àárọ̀ yìí ni and to God alone be the glory I had a successful journey because ibi tí aláyọ̀bá ti ń yọ̀ mo máa ń láìkì kí n bá wọn yọ̀ níbẹ̀ mo dẹ̀ nígbàgbọ́ wípé the sky is the limit fún Adejesu. ọjọ́ ńlá ọjọ́ ijó ọjọ́ ìlú ọjọ́ orin ó ní ọjọ́ náà jẹ́ tó sì jẹ́ ọjọ́ ìdùnnú pátápátá gbà fún akọrin ẹ̀mí yìí tí ọ̀pọ̀lọpọ̀ àwọn olórin sì dàlúbolẹ̀ ní ràbájì gan. Adébẹ́sì lórí ń bẹ́ gbọ́ ni ọ̀gá òkú. adé jésù pẹ̀lú dúpẹ́ lọ́wọ́ olúwa fún àṣeyọrí iṣẹ́ rẹ̀ látàrí àwọn ìdojúkọ díẹ̀díẹ̀ tó wá sójú ọ̀nà rẹ̀ lásìkò tó ń po iṣẹ́ náà pọ̀. ó jẹ́ nǹkan tí ó jẹ́ nǹkan ayọ̀ fún àwọn ènìyàn ní gbogbo àgbáyé kó tó dẹ̀ bí rédé ni wípé tí àwọn bá ti ń retí nǹkan kan tó bá ti ń gbàdúrà tó bá ti ń gbàdúrà tó bá ti ń gbàdúrà pé olúwa mo fẹ́ nǹkan báyìí mo fẹ́ nǹkan báyìí mo fẹ́ nǹkan báyìí tíri yẹn bá dé ó ti dé nìyẹn tèmi ti dé tìyín náà dé ẹ̀yin tẹ́ wà ń lé so ire dé là ń ṣe lọ́wọ́lọ́wọ́ lè là ń kó jáde gẹ́gẹ́ bí ọmọ tuntun Adejesu Gospel Band Akínwùmí Akínwándé. ṣògo rẹ ní kejì fún tẹlifíṣàn Orísun. kò jẹ́ bí a ṣe mú eléyìí wá fún wa nínú ìròyìn àṣà ìṣe àti amúlùdùn wa fún ti sáà yìí a ò ní rí ìròyìn wa ti àṣálẹ́ yìí jù báyìí lọ ṣùgbọ́n ká tó máa lọ ẹgbẹ́ àwọn kókó tí a mẹ́nubà nínú ìròyìn náà lẹ́ẹ̀kan sí i a sọ fún wa wípé àwọn olùdarí lápá gúúsù ìlà oòrùn pè fún ìṣọ̀kan àti àlàáfíà orílẹ̀ Nàìjíríà àwọn olùkọ́ ní ìpínlẹ̀ èkó ni èpè ti jáde sí láti rí dájú wípé gbogbo ẹ̀kọ́ tó wà nínú àlàkalẹ̀ ni wọ́n ń kó àwọn akẹ́kọ̀ọ́ alákọ̀ọ́bẹ̀rẹ̀ láì dákan sí ìjọba ìpínlẹ̀ ọ̀yọ́ ké sí àwọn ará ìlú láti máa tú àṣírí àwọn oníṣẹ́ láabi tí wọ́n bá kẹ́fìn rẹ̀ ní agbègbè wọn gbajúgbajà atọ́kùn ètò lórí rédíò àti tẹlifíṣàn ọ̀gbẹ́ni Dáre Alábí bẹ́ẹ̀ sì pè fún ẹ̀kọ́ṣẹ́mọṣẹ́ ìgbóhùnsáfẹ́fẹ́ fáwọn ọ̀dọ́ kò ní jù báyìí lọ fún ìròyìn wa ti àṣálẹ́ tòní ọpẹ́ pàtàkì lọ́wọ́ gbogbo ẹ̀yin ará ilé tí ẹ bá wa farabalẹ̀ wo ìròyìn tòní pẹ̀lú àwọn tí a jọ parapọ̀ tí a jẹ́ kí ìròyìn ṣeéṣe láti mú wá sí ojú ìwòran yín tí tó fi máa di ọ̀la lágbára olódùmarè tá ó máa mú àkọ́tún ìròyìn wá fún wa ẹ jẹ́ ká rántí wípé àsìkò òjò láwa yìí ká má ṣe da ilẹ̀ tàbí ìdọ̀tí kankan sínú àwọn kòtò ìdámigun gèrè eléyìí tó gba agbègbè wa kọjá kí omíyalé àgbàrá ya ṣọ́ọ̀bù kó má bàa fi ọ̀dẹ̀dẹ̀ wa ṣe ibùgbé ẹrù wa kò ní di tẹni ẹlẹ́ni àmì àṣẹ orúkọ tèmi ní ṣògo rẹni kejì àbíọ́nà ó dàárọ̀ o.